إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة بلاغة وكل ضلالة في النار أما بعد أدوكم الله سبحانه وتعالى أكثر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتنا تكون في سجد ولكم القرآن الكريم لكم سورة الروم آية أعوذ بالله من الشيطان الرجيم وإذا أنفأنا فهم دعوا ربهم إليه ثم إذا أذاقهم منه رحمة ثم إذا أذاقهم منه رحمة منهم بربهم يشركون ليأتون آتيناهم فتمتعوا فسوف تعلمون أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا فهو يتكلم بما كانوا يشركون الله سبحانه وتعالى وإذا مس الناس دور في إنرا في أبطار في إنرا أول أبي إنرا أمة أبي إنرا العافية في إنرا بطار دعوا ربهم ni wọ́n ké pé ọba wọn ọba tó dá wọn mo ní kí ká ilé ìlú lẹ́yìn tí ó darí sí ọ̀dọ̀ rẹ̀ fún mọ̀jùlá ọba kan òun ní ìkúrasùmá lẹ́yìn náà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá fún ọkọ̀ wò ìkẹ́ rẹ̀ ìdá àfàlẹ́kùn ní ilẹ̀ rọ́bì ló ní ṣètò àwọn kan wá wọ́n máa wá owó pẹ̀lú ọlọ́run ọba sùhánà wọ́n tààlà tó ń ṣe ọba tó ń dá wọn ليبلغ ما آتيناه ولذلك wọ́n ṣe kékeré tẹnu tí àwọn ọlọ́wọ́ bá fi àfún wa fàtàmátà òun ọlọ́run ní ọ̀rọ̀ wa fún wa òun náà ní pé níta fún ní ẹ máa gbádùn rẹ̀ pàtó pàtó àlẹ́kùn ẹ̀ sì padà mọ́ èyí tí àtibọ̀tán àti àlámàrí ní ìdílé kan lóṣù. àmọ́ àgbàkùnà àríwí tuntun náà ọlọ́run kí ló mú ọ máa ṣe léyìí tí àwọn ọmọ subhanahu wa ta'ala afúnwa ní agbára kan afúnwa ní ẹ̀rí kan وهو يتكلم بما كانوا به يشركون تشتون ناني تنصفوا إنك تشتوا قوة الله سبحانه وتعالى ìṣọ́lé ilẹ̀ òun náà ni kí ọmọ ọwá orogún pẹ̀lú ọba tó dáhùn àtẹni tí ọlọ́mọba subhanahu wa ta'ala alábàṣà lójú tó fi ṣe kò ń jẹ́ tó ní kó mọ ọlọ́wọ́ bá lọ́kùn ṣoṣo ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù bàtà mọ ọlọ́wọ́ bá òun náà ní ìgbà tí nǹkan bá ń bẹ̀rù fún wa ìṣe àwọn àkàndà tó bá ní pé mo ẹlòmíì ní mọ ọlọ́wọ́ náà bẹ́ẹ̀ ni èyí tó pọ̀ nínú ọmọ ènìyàn náà tí nǹkan bá nira gan-an tí wọ́n rí bí ọ̀nà sáńdé gbé gbàmọ́ wọ́n sẹ́rí padà sọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala tí nǹkan bá wá ti pé ó dẹrùn wọn à ní rántí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mọ́ so méjèèjì a máa ṣẹlẹ̀ tí nǹkan bá bẹ̀rùn fáwọn èèyàn ẹlòmí yìí nínú ọlá oṣù lówó ọkọ lẹ́jọ́ múra mọ́tò jọ ọ̀rọ̀ pàǹtí ni kò ní rántí gbogbo yẹn náà kò ní rántí pé ó yẹ kó ń kírun ó yẹ kó ń sin náà ayé tí ó ti dẹrù fún yẹn ló ti kó gbàgbé ọlọ́mọba subhanahu wa ta'ala ṣùgbọ́n tí ìnira bá fún ìgbà yẹn ní ìrántí ọlọ́mọba subhanahu wa ta'ala ìgbà yẹn lẹ́yìn nínú mọ́ṣáláṣí ìgbà yẹn ní ìjẹ́kùn ló kàn nínú mọ́ṣáláṣí ìgbà yẹn ló gbalẹ̀ mọ́ṣáláṣí torí wípé orí òkè ìjọ ọwọ́ rẹ̀ yìí tí orí bá ti ọwọ́ rẹ̀ yóò máa ká mọ́ṣáláṣí àwọn kan àwọn kan ṣùgbọ́n ọmọ ènìyàn agbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà lọ́ba tó dára nǹkan dùn fún wa ní àbóǹkòrò ní òtúmọ̀ sí pé kí apá ní òtúmọ̀ sí pé ká gbóhùn jù sílẹ̀ kí nǹkan máa ń korò ọlọ́run bá náà làánà kéke tí nǹkan bá dẹ̀ nínú náà ọ̀dọ́ ẹ̀ náà làátún máa padà sí yẹn gbọ́dọ̀ máa mọ ọlọ́run bá ní gbogbo gbà ẹ̀ nǹkan tó bá bẹ́ẹ̀ fún mi ò jẹ́ kí n sin lọ́wọ́ pẹ̀lú ní ṣíṣe eléyìí ó kì í ṣe wà tó dáa ọlọ́wọ́ bá wọn wá ta alámẹ́ làánà ó dàbí nǹkan tó abẹ́rẹ́ fún wa àdúgbò bí nìkí àlè lọ sẹ́lẹ̀ nígbà tó wá rí pé orúkọ ìsáfọ́nà ìsáfọ́nà torí pé nǹkan òògùn fóun apàdà wà lọ bára ẹ̀mí àyè orí pé òun òògùn fóun lè lọ mọ́ àfikún padà sọ́dọ̀ ọlọ́run wa sọ fún àwọn ìwà láàárín ṣùgbọ́n tí wàá ti gbọ́ yé láti dé wọ́n ló pé tí nǹkan bá bú ọlọ́run ọba náà ló òun ló mú wá kí nǹkan bá lẹ̀ kóró àbókù díẹ̀ káàtó náà ọlọ́wọ́ bá náà ló mú wá òun náà ní òun ó ké pé ètò máa ń yípo jù padà òun nítorí yẹn mú ọlọ́wọ́ bá lọ́ta òun nítorí yẹn gbé ìjọsìn ọlọ́wọ́ bá jù sílẹ̀ ẹni ní òun ló mọ tó ń ṣe láyé ẹni ní òun ló rí ìtẹ́ tiẹ̀ sọlọ́wọ́ bá sùn kánà fún wọ́tàmálà olùkọ́ fún wa ìṣesí ọlọ́wọ́ وإذا مس الناس ضر ìnira bá gbá àwọn òòrùn tó tójú ẹ̀ kẹrù pé àwọn òòrùn nìkan gbà lọ́wọ́ dá àwọn òòrùn bá wọn wọn ó pe ọlọ́mọ ọba tó dá wọn mo ní ìlú náà ìròyìn ẹni tó ń fẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ lẹ́ni tó ń fẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n lè bá àwọn òòrùn lọ́mọ́ tó mọ ìgbà àbá àtọ́hùn ní burama tọ́lọ̀ bá wá fún ọ tọ́wọ́ ìkẹ́ látọ̀dọ̀ rẹ̀ èyí tí ó kọ̀ntínú láti lè máa ń lọ́run láti lè máa dúpẹ́ fọ́nà ìdáfọ́ríkù nínú ìṣẹ́sù àwọn akẹ́kọ̀ọ́ wọn wọ́n ti padà síbi ìmáwọ́ orogún pẹ̀lú ọlọ́run wa subhanahu wa ta'ala orogún tó ṣe ikú wọn wá pẹ̀lú ọlọ́run wa subhanahu wa ta'ala tó ṣe wípé kò ní wọn bàálẹ̀ tẹ́lẹ̀ orogún tó wá pẹ̀lú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí wọ́n àrí ti gbé gbà láti padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá ìgbà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá wá ṣàánú wọn ibẹ̀ náà ni ó ti wá padà sí ìdákọ̀rí mímú ẹ̀rọ ìlú àwọn àkànnú wọn ó máa wọ orogún pẹ̀lú ọlọ́wọ́ eléyìí ó jẹ́ ìṣètì àwọn èèyàn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ó ní fàyíbá rọ́kùnrin ìfúlùkì dáhùn lọ́ha mọ́kùnrin sí ìrànlọ́kùnrin lọ́ba ń bẹ nínú ọkọ̀ ojú omi lọ́ba ń bẹ nínú ọkọ̀ ojú omi tí ọkọ̀ ojú omi wá sí pé ó fẹ́ kàtáì ó fẹ́ tẹ́lẹ̀ مخلصين له الدين lẹ́ni tó ń ṣe àfọ̀mẹ́sì fún wọn lẹ́ni tó ń ṣe àfọ̀mẹ́sì fún Allah fún àní pé gbogbo nǹkan tó ń pè mọ́ gbogbo mana ọ̀sà Allah wọ́n bá gbogbo àwọn kan ẹ̀ torí mú orí tó fi ìdí lójú ẹ̀ kò sẹ́ni tó lè bà wọ́n tó lè bà wọ́n lẹ̀ dáhùn náà mú kí n sinmi lọ́wọ́ sí i فلما نجاهم إلى البر إذا هم يشركون tí ọlọ́run bá wá kó wọn yọ wọn tó yọ ọ̀sẹ̀ padà wọn délé wọn ìdá ọ̀hún ìlú ṣeríkú wọn padà sí lè máa wó ogun tẹ̀lé lọ wọn tún máa lọ pé rúbálù wọn tún máa lọ pé mọ̀dáàdì wọn tún máa bẹ ọ̀sà àpèjúwe náà ìlú àpèjúwe tí ọlọ́run bá tún fún àwọn ọ̀sà aláǹfọ̀tún wa ìṣòwò ìdá mẹ́ta náà dúró tí ìnira bá mú ọmọ èèyàn tí ìnira bá mú àwọn èèyàn já ìrọ̀pọ̀ owó fi ọlọ́mọ bá wọn ìnira tó lọ́mọ bá ń sọ ìnira tó dójú ẹni o kò níbi ìpìlẹ̀ ìpìlẹ̀ lẹ́ni tí ó ẹ̀rí padà sọ́dọ̀ ọlọ́mọ bá tó mọ ìlà àbára kan ní ìrọ̀pọ̀ náà tọ́lọ̀ bá fún wọn ní ìkẹlá tọ́jọ́ rẹ̀ tó ní ẹgbà lára kẹ́ẹ̀mí ìdáfúrí fún mi ìrọ́pìdì yúṣìrì àwọn nǹkan tí wọ́n wọ́n tún máa wọ́ orúkú pẹ̀lú ọlọ́mọba wọ́n padà sí nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́mọba kò ṣe àgbọ̀ wọ́n yẹ pé ìgbà nira nìkan la máa mọ ọlọ́mọba subhanahu wa ta'ala ìgbà tí nǹkan máa ń tẹnu fún wa àníná ti ọlọ́mọba àníná ti bá fún ọlọ́mọba ìgbà yẹn òfin tuntun ó jí àtúbà àti tó kò yóò ọ̀nà oníṣẹ́ òní àmúgbẹ́ǹtì kò ní rántí ọlọ́mọba subhanahu wa ta'ala tó ní pé nǹkan ṣe ń fún náà ni nǹkan dùn ṣùgbọ́n bá pé nǹkan bẹ̀rẹ̀ sí kó ìgbà òbí gbé ìgbà lọ kòrónà gbé ìgbà yóò wá rántí ọlọ́mọba ìṣèṣí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn tí nǹkan bá gbójú ẹ̀ ṣe òrìṣẹ́ lọ́nà ṣùgbọ́n tí nǹkan máa ń díẹ̀ díẹ̀ ẹlòmíì ó ṣe òwò kó bóyá fún ìwà kí ni mọ́ bí a tó bá gbalẹ̀ ìjọsìn ní lọ bí a kà ní orílẹ̀ èdè pollution. ìmọ̀ tó bá ń tó nílé àánú tó kò sọ náà tayọ àti tó ń padà sọ́dọ̀ ọlọ́run bá ti ká nínú ọ̀gá rẹ̀. sọ yìí tí ọlọ́run bá fẹ́ tó ní ìfẹ́ fún wa òní kò ṣe ká ní ọlọ́run bá nínú gbogbo condition tá a bá wá. tí ìkábá nira kamọ̀lọ́ ọba tí nǹkan bá ń bẹ̀rù fún wa náà kamọ̀lọ́ ọba kámọ̀jẹ́ ní tó ṣe pé nígbà tí nǹkan bá nira ìmọ̀ ọlọ́run bá àbárí tó gbé ìtàmá tó wá gbé nǹkan bẹ̀rù fún wa àwa ní ọlọ́run bá mọ́ àmà afọ́tọ̀ ọlọ́run bá àmà gbẹ́tọ̀ ọlọ́run bá yìí sílẹ̀ àmà jáde káàkiri torí tó ìtàkì dọ̀rùn nǹkan ti rọrùn wa nǹkan ti jẹun wa ìwọ̀n bá ti rẹ̀ mẹ́lì ṣe sí ọ̀pọ̀rọ̀ àwọn èèyàn tó ṣe sí ọ̀pọ̀rọ̀ àwọn èèyàn wàlúùdà mẹ́bùmọ̀ náà ẹ̀gbọ́gbọ́n dàáwó rọ́pọ̀ ní ìlú náà bí ìjọba bá fún àwọn èèyàn wọ́n fi ọlọ́mọ bá wọn tó ń ṣẹ́lẹ̀ padà lọ́sọ́dọ̀ ọ̀rọ̀ ثم إذا أبى قوم ينفوا رحمة إلى طريق منهم بربهم يشركون كما قال وطول ìgbélá tó lọ rẹ̀ àwọn sanu wọn wọ́n máa dúwà orúkú pẹ̀lú ọ̀làwọ̀n tó hàn àwọn ọ̀gá wọ́n padà síbi iṣẹ́ ìṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n سجد نبوة محمد صلى الله عليه وسلم أما تنوها الصحابة رضوان الله عليهم تعرف إلى الله بالبقاء يعرف لك في كباب الإسلام إذا فاتح إذا كان كثير كثير كثير كثير كثير كثير ماشي يا رمضان ماشي يا لحظة ماشي يا رمضان يعرف لك شدة tó bá ti gbé ìṣẹ́ra dé ọlọ́wọ́ bá ní òun sí rẹ̀ torí pé àrùnmá ìgbà ṣìjà kí ìdẹ̀rù máa bẹ́ bákan náà kí ìnira máa bẹ́ méjèèjì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ni máa mú wáyé ọlọ́wọ́ bá lórí kí ìdẹ̀rù máa bẹ́ ọlọ́wọ́ bá lórí kí ìnira máa kó máa wá á lè máa méjèèjì náà yàn wọ́n gbà mí. gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́mọba tó sáánù wọn dà á lákó sọ ìpè ọ̀nà burúkú ìṣẹ́gun wọn lẹ́yìn tó máa tàbí wọn lẹ́yìn àti ìjà rú. ọlọ́mọba ní àádọ́rin wò pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀fẹ́ àádọ́rin wò pẹ̀lú tẹ́ ẹ̀fẹ́ ìlẹ́yìn náà tó ìjà rú ọ̀dà wọn ọlọ́mọba lẹ́ ونبلونكم بشيء من الخوف والجوع والنقص من الأموال والأنفس والثمرات الله المشركين اللهم بارك لذلك النور بالشيء من الخوف الأمة قريبة والجوع اليوم قريبة منه ونقص من الأموال والأنفس والثمرات ìdíkù يوم أربعين bá yín ìdíkù máa àwọn dúkìá yìí. Láti ṣe sùúrù lórí Adé Muhammad sallallahu alaihi wasallam fún wọn ní ìròdùnú. Àlẹ́bí náà ìlà afọ́ àbátó musiba. Àwọn kò ṣe pé bí àdáwò kan bá tẹ̀ wọ́n. Qalu inna lillahi wa inna ilayhi raji'un. Ó ní dájúdájú ọlọ́run ọba nínú wa. Ọ̀dọ́ ẹ̀ náà là á padà sí. Ìlà ìta àlẹ́ yìí sọ́lá wa tún ní ìrọ̀lẹ́ ورحمة وأولئك هم المهتدون àwọn tí àtàlátù látọ̀dọ̀ ọlọ́mọ ọba bákan náà àwọn tó ṣe pé ìtẹ́ látọ̀dọ̀ ọlọ́mọ ọba yóò máa bá ṣe bákan náà àwọn tí wọ́n dé òye ọ̀nà làwọn àyè ẹni tó ṣe tó gbà sí àdáwò bá dé wọ́n ní ìnà ìlà ìrìnà ilé ìwọ̀n ti wọ́n tó fi látọ̀dọ̀ ìpínlẹ̀ oníṣẹ́ àwọn ẹni ọlọ́mọ ọba àwọn adúró kọlọ́mọ subhanahu wa ta'ala kó tiẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan wọn nílẹ̀ sí ojú ọ̀nà yìí ṣùgbọ́n ìṣe ọmọ ènìyàn general tuntun ọ̀hún náà ní pé wọ́n ti gbó déédéé tí ìnira bá ń bẹ tí ìnira yẹn dẹ̀ lójú ẹ̀ ìgbà ẹ̀mú wọn àti ọlọ́mọ ìṣọ́ni tó kò sí táwọn lè lọ́wọ́ tí ìnira yẹn ò bá tún ìdé bẹ́ẹ̀ tí èdè ojú ẹ̀ ẹlòmíràn yẹn ẹ̀wọ̀n bo ìṣẹ̀lẹ̀ fún ẹ̀wọ̀n yẹpẹrẹ fún ó yẹpẹrẹ wọn tó bá wọn tẹnu ọtí àwọn ni wọn kọ́lé ni wọn ra kúndò òun tó kí tó nǹkan tí ti fún ó sì ṣàkọ náà kí ìnira bá tójú ẹ yóò pariwo ọlọ́mọba tó ká mú ọ dáadáa gbogbo ọkọ rẹ nìyí gbogbo ẹ yóò wá tuntun sàátì ọlọ́mọba tuntun wa ní àpèjì àwọn tẹ́ńtẹ́ nínú ọkọ̀ ojú omi يقول ọkọ̀ ألم إذا ركبوا بالفلك دعوا الله دعوا الله فمن لم يخرجوه دعوا الله مخلصين له هم تقول الله الذي يقول شيء من مصر وانشق ماتكا فلما نجاهم إلى الأرض tọ́lọ̀ bá ṣe wọn wọ́n padà sí eré ọ̀sẹ̀ wọ́n délé wọn padà ìdá àrùkù iṣẹ́ ìlú ó ti bẹ̀rẹ̀ sí máa wọ orúkú pẹ̀lú ọlọ́run náà iṣẹ́ tí wọ́n lè gbìyànjú àfẹnitọ́lọ̀ bá ṣàánú ìkàlókè bí káwọn èèyàn náà wọ orúkú pẹ̀lú ọlọ́run ká má pe nǹkan ní lẹ́yìn ọlọ́run ká má gbára lé nǹkan ní lẹ́yìn ọlọ́run ká má máa gbé ìwọ ọlọ́run ọba fún ẹ̀dẹ̀ ọlọ́run ọba ọmọ ènìyàn tó bá mórí bọ́ǹdé eléyìí àánú ọlọ́run ọba yìí ọlọ́run ti sọ pé wà máa yìí nínú afárò ilé láàyè ilé àwọn olùsèkè èyí tó pọ̀ jù náà léèrè wọn à ní gbọ́dọ̀ wọn bá gbọ́ àti kó lèyí tí wọ́n fi ṣe ṣírìkì náà yóò máa ló ń kí mu yóò dẹ̀ ti máa ṣe ṣírìkì yóò lọ bá rẹ̀ yóò ti máa ṣe ṣírìkì yóò lọ yọ kàkà yóò ti máa ṣe ṣírìkì ó ń lọ yóò máa ṣe ṣírìkì ọlọ́run ọbọ̀ rẹ̀ nígbà ẹ̀ tí ṣírìkì bá wà lọ́wọ́ tí ṣírìkì bá wà ń bẹ̀ ọlọ́run ọbọ̀ nígbà lọ́dọ̀ tó bá ṣe kù فريقه وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين ونفاق ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين قيما ألم تكن ولا شيء هنالك توسع الله نشد وجه الله مخلصين له الدين لكن yẹn kan ṣe é lẹ́ni tó ń ṣe lẹ́bi tí ó ṣọ́rí kúrò níbi ìwà orogún pẹ̀lú ọlọ́mọ ọba hẹ́nẹ́ta pẹ̀lú kí mú sọ́lá kama dẹ́rù dúró wọ̀nyí wùtù zaka kama yọ zaka dúkìá wọn wọ̀bá àdìkàdì ìlú ìtàgìlá eléyìí ẹ̀yìn tó dúró déédéé ẹ̀sìn tó dúró déédéé ṣùgbọ́n bẹ́ẹ̀ ló ń wọ́n mẹ́rin ló ń ṣe lẹ́yìn ìṣètí ọmọ ènìyàn kan yẹn ìṣètí ọmọ ènìyàn òun náà ti ṣe wọ́n gba mẹ́sàn-án náà tẹ̀kún ní oṣù tí ìlera bá mú ọmọ ènìyàn já òun pàgbó ní ìlú náà ilé wọ́n ti pè ọlọ́run ọba wọn nígbà tí ìlera فكما إذا فريق منهم ربوا المشركون àwọn kan ní wọn wọn padà síbi kí ni wọn padà síbi máa wọ ọmọ fún pẹ̀lú ọlọmọba tó hàn ní wọta ààrẹ tó ló fi jẹ́ wípé eléyìí tó pàtàkì bẹ́ẹ̀ kí agbóyè ọlọmọba tó sànù wa ọlọmọba tó fún ayé man ya'budu man ya'budu Allah ala harfi. فإن أصابه خير اسمعن لي وإن أصابته خدمة انقلب على وجهه قبر اتزاته اتسام موت مولارا اتموت مولارا اتزاته إن أصابه خير اسمعن لي في دعما سلسل أمي لكم أمي رانته أمي ما أمي كبشة اسمعن لي ọkàn rẹ̀ ó balẹ̀ ìgbẹ́ ẹ̀fọn àwọn àánú ẹ̀ tó dáa. ṣùgbọ́n wọn ọkàn bá kù fitna sábà wò kọ́ lásán ìkọlà bá àlà wájú ìdààmú bá yóò tẹ̀lé yóò kó fẹ́ torí pé kí ni àbáwò kan ṣẹlẹ̀ ìkọlà bá àlà wájú. خاطر الدنيا والآخرة أشرف وأيضا شرف القيامة ذلك هو البشرى من قلوب ọlọ́run bá ní òpó tó kojú náà òun lélẹ̀ ọlọ́run bá tó ṣàánú wa kó mú ẹnì kọ̀ọ̀kan wa dúró àdánwò tí ó tù wá lọ kọ́lọ́mà subhanahu wa ta'ala tó ń bí ìgbà ìgbà ìgbà ìwọ́n tó yẹ àdúrí àdánwò kan lé ayé eléyìí tó tù ẹni tó jẹ́ mú nìyí yóò rí ẹni tó ní kẹsìrì lò òun tó àtàwọn wò kò sẹ́ni tí ò ní àtàwọn wò ìjọba ènìyàn òun náà ní kára dánwò ọlọ́run ọba kọ́ ipò wo dàn wá wò ní wàlánàkùn wàlánàkùn dandan ní ká tẹ̀ ní wò bí ṣẹ́kì ìrìnà lọ́wọ́ pẹ̀lú bẹ̀rù nígbà mi òjò èdè nígbà mi a tọwọ́ sáfẹ́rẹ́ báyìí ẹ́ sọ́lọ́wọ́ wàrà tiwájú bẹ́ẹ̀ ní ẹ̀sìn ọlọ́wọ́ bá láti ẹnu wò pẹ̀lú ètùtù ọ̀nàkùn nínú àmúwárí wọn àmúkúkú owó yóò dínkù dúkìá yóò dínkù àtẹnu wò pẹ̀lú ẹ̀ ọ̀nàkùn nínú àmúwárí wọn àmúkúkú èyí ó mọ fún fún yín wọ́n sán ara àwọn nǹkan ó gbóyún àdínkù ó máa bá ọlọ́dún ìgbélé àbújá yín wò yìí wọ́n bá ṣírí sọ́ọ́lù yìí wọ́n tó bá lè ṣe kúrú ìwọ̀n ní orí tó ló jẹ́ wípé anybody tó wá ní ká ṣe ẹ̀sìn Islam ní orúkọ wípé òní sàdánwò fún wa ẹni onírọ́ ni onírọ́ ni ẹni ìyẹn èyí tó garanti wa ní Islam dáadáa ládàáwò lọ kò sí kò sí ẹ̀sìn náà kò sí ẹ̀sìn náà átà àwọn tí ó ń pe àwọn èèyàn lọ sínú ẹ̀sìn ní tó gbogbo ọ̀rọ̀ yóò dayọ̀ mọ́ bọ̀ wá tó ìrọ̀ ni kò sí bá àti nílé àdánwò kan sí kejì wọ́n bó láti fẹ́ gbé mára sí bó láti fẹ́ ṣe sùúrù sí èyí tí ọ̀rọ̀ wá ní sọlọ́mọlá subhanahu wa ta'ala ó ní wa ìdá mẹ́fàdínà tàdúró kí ìnira bá mú àwọn ilé ènìyàn dàáwù rọ́pọ̀gbọ̀ wọ́n máa tẹ́lẹ̀ ọlọ́pọ̀ bá wọn mú ní ìdínà ilé yìí lẹ́ni tó ń tẹ́lẹ̀ lọ́sọ́dọ̀ rẹ̀ إذا أضاقه منه رحمة في رحمة إيكاء صلوات منه في ولو أضاف موانين كاره إلى طريق منهم بربهم يشركون هو كانوا هم هو وهم الولو أضاف ثم تكون شبكوا عمين àwọn àmì wọ́n dúró lórí tí wọ́n dúró lórí ìmọ̀ kékeré ọlọ́mọba sáńkékeré ọlọ́mọba òun náà ni tí wọ́n ṣe wà lórí ẹ̀ wọ́n tẹ̀lé tó ṣe pé yóò mọ̀ lọ́wọ́ bá nípa tí ìjẹ̀rù tún dé gẹ́gẹ́ bí ti àní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ ètò tààrà ìlọ́lá ìrọ̀fà ìyàrá ìta fi ṣe kí nǹkan bá bẹ̀rù fún wọn náà máa rántí ọlọ́run máa ṣe kọ́rẹ́ àánú fáwọn èèyàn máa ṣàlékún ìjọ́sìn rẹ̀ ìyàrá ìta fi ṣe dáa fọ́lọ́n bá gbé ìnira wá bẹ́ ọlọ́run ọba ní oṣù yóò mẹ́ ọlọ́run ọba yóò mẹ́ tó ilé jẹ́ èyíkẹ́ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala sí ọ̀pọ̀ fún wa ọlọ́run tó bá ti tún wọ́n wá ń wá orogún pẹ̀lú ọlọ́run ọba lè yẹ kúrò bí máa àṣẹ iná ahoro nípasẹ̀ eléyìí wọ́n dá láì mú orí sí nǹkan tó ṣe wípé àwọn ọlọ́run ọba ṣe fún wọn wọn dá láìpẹ́ orí pẹ̀lú tí ọlọ́run ọba ṣe fún wọn nítorí ọba ti fún wa lóore ìwé ẹ̀ka ti lékún ní ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ìgbà tí orí bá dé wọ́n máa jìnnà sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni nígbà tí orí bá dé wọn á ti mọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ń wà yẹ láì mórí sí ọlọ́run ọba subhanahu wa ta'ala liyakuru bima aataynahu mórí tòkè yìí ọba ní fásitì mẹ́ta òun fọ́sọ̀ ìfọ̀tà ìlànà ìlú ẹ̀mọ́ ìbámu ara yín nígbà aṣòfin yìí lórí yẹn ẹ̀mọ́ ìbámu rẹ̀ ọ̀tọ́ kankan alámú ẹ̀ ń padà bọ̀ ọmọ tí ó jẹ́ àtúbọ̀tán yín ìyá tí ó kú ló kọ́ sí yín ẹ̀ ń padà bọ̀ ọmọ ilé ọlọ́run am anzalna alayhi sultana ọ̀wọ́ ẹ̀ kankan lọ́mọ màkà ìlú ìṣúná ọlọ́run ní àbí afún wọn ní evidence kan afún wọn lẹ́rìí kan kò ṣe pé ẹ̀rí yẹn òun ni nǹkan tó ṣe tó mú ọmọ ṣe tí wọ́n ṣe tó fún wa orúkú pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala kò sí ẹ̀rí kan tí ọlọ́mọba fún wọn nítorí ni ṣẹ̀tàn òun ló ṣe lẹ́sọ̀ọ́ fún wa wọ́n ṣe níṣẹ́ ṣẹ̀tàn òun ló ṣe ní gẹ́gẹ́ òní tí ó ń kó ìtàjọba wọn tó jẹ́ pé jẹ̀mọ́ ẹ̀jẹ̀ ajẹ́sí tí ó borí ọlọ́mọba kámọ́tò ní ìjọ ìyá láì borí ti ọlọ́mọba bàtà bá fẹ́ ní ìnira káàkiri ti ọlọ́mọba mo fẹ́ ọmọ mo fẹ́ owó mo fẹ́ ilé tọ́lọ̀ ń bá wa fàánù wa pẹ̀lú tó ṣe é mú wa ṣe ká máa fẹ́ ti ọlọ́mọba ẹ̀jẹ̀ ká fi sí ọlọ́mọba kámọ́ ìyá láì borí àwọn kan wọ̀nyí kámọ̀ ya ti bèrè pẹ̀lú àwọn kan wọ̀nyí kámọ̀ jẹ́ ní yóò máa tó tó nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba àbí yóò máa gúnra fún nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba àti káṣí ẹ̀ mẹ́jọ pé pé àánú ní oore tọ́lọ́run ọba ṣe fún wa owó tọ́lọ́run ọba fún wa àánú ní gbogbo nǹkan tí ọlọ́run ọba ò ní ṣe sí bí ká máa fowó promote àwọn olórí máa fowó promote àwọn ẹlẹ́gbọ́n máa fọwọ́ promote àwọn oníranù ní orúkọ pé kí à ń ṣe ìgbádùn ayé náà eléyìí ìwà ìnáwó ẹni tó bá kúrò sí ọlọ́mọba subhanahu wa ta'ala irú ẹni èyí tí ó ṣe bẹ́ẹ̀ ní wípé yóò máa ná owó rẹ̀ síbi kàtí ọlọ́mọba ń tẹ̀lé kò ní owó ẹ̀ síbi kàtí ọlọ́mọba tó ṣe léwọ̀n àmì ẹni tí ó borí ọlọ́mọ bá ti rẹ̀ àmì ẹni tí ó mọ pàtàkì orí tọ́lọ́mọ bá ṣe bóòlù rẹ̀ eléyìí ní kí ọlọ́mọ bá tó fún wa. الشيخ عبد الرحمن بن ناصر الفاعلي رحمه الله تعالى نقم لدى آية يا كريم وهي إذا مكرنا فدور يعني رأيت wọ́n ní kí ìnira tó bá fa àwọn ọmọ ìlú márùn ọ̀pọ̀ ojú ní kọlá òun náà ní ààrẹ àbí ìbẹ̀rù báwọn wọn náà àbí tó dáhùn nǹkan wọ́n kékeré ọlọ́mọba yorùbá nàìjíríà lẹ́ni tí ó fẹ́ lọ sọ́dọ̀ rẹ̀. ونظر ما كانوا يشركون في تلك الحال إن كانوا مجدد يورم ولا وضع nígbà táwọn kọ̀ọ̀kùsùn ó ṣíwájú lórí wọ́n gbàgbé wọn ní bí àwọn kan lọ́wọ́ wọn ní bí wọn fún wọn mọ́ wọn ní bí wọn fún wọn mọ́. لعلمهم أنه لا يشهد الضر إلا الله تولمعنا أنه يتاك كل شيء رأيته يا الله ثم إذا أبقوا من قرحنا ثم الله سبحانه وتعالى بارك من الزنة شفاهم من مرضه لكن الله fún wọn lálàáfíà wà á mẹ́nu tó ń ka òkè ní ó fún wọn ní mọ́kànbalẹ̀ ìdá àkàrí òkun ní ìhó yàtọ̀lù nà bí kàlí náà bá àgbẹ̀tì fún yàrá tó ń lò àwọn kan nù wọn ò wàyí ṣìrìkó náà bí wọ́n dẹ̀ máa wá ní orogún wọ́n máa wá orogún pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala wàyí ṣìrìkó náà bí man la dafa anhum ẹni tó ṣe pẹ́kọ̀ oríṣòwò ni ó gbé kúrò fún wa wàlá agbìnà wàlá abkar wàlá agbìnà wàkúlù ànà kófùrù bímá àtàwọn ọmọlá wọ́n mẹ́rin nàbí àlejò أنجاه وأنقذه من الشدة وأزال عنه المشقة فأملى فاضل هذه النعمة الجليلة بالشكر والدوام على الإخلاص له في جميع الأحوال شيخ عبد الرحمن بن ناصر الصعدي وني وما وأوركم وما máa mú orúkọ يعني كل فوق وشهم ṣe kókò وشهم ṣòun أبو نصر kò ń ṣe mú lójú kátó ṣe wọ́n ní gbogbo eléyìí ní kúfùrù iṣẹ́ kékeré pẹ̀lú ọlọ́run ọba ni kúfùrù bí bá àpá ọdún lọ́hùn ìṣà ìmúre pẹ̀lú ìjẹ́ ọlọ́run fún wọn ni ọmọ nàbí àlejò ìtọ́lọ́run ọba fún àwọn lọ́rẹ̀ حيث أنجاه وأنقذه من الشدة فريق الله الله أمه níbi ìnira wà àbára àdìmọ̀ṣàpọ̀ ọlọ́run bá gbé ìnira tó rè fún wọn فهلا قابلوا هذه النعمة الجليلة بالشكر والدوام على الإخلاص ètò ẹ̀ka ṣe òun náà ní kí wọ́n dá padà fún ọlọ́run ọba ọ̀pẹ́ dúdú bákan náà eléyìí ní tó yẹ kí wọ́n máa ṣe kábí mẹ́tíkò kéèjì tí ọlọ́wọ́ bá ṣe fún wọn pẹ̀lú pópó wọn kúrò nínú ìlera pẹ̀lú wípé ó rọ̀ wọ́n lọ́rọ̀ àgbàgbà aléìtò ìfọ̀ọ̀nà ayé tó jẹ́ kan zọ̀hírà ọlọ́wọ́ bá ní àbí àti ẹ̀fún wọn ní evidence sheik abdulrahman bin fa'adi wọn ní ìfọ̀ọ̀nà ayé tó jẹ́ kan zọ̀hírà já fún ọ ní ẹ́sídẹ́ǹtì tó flẹ̀ fọ̀húwọ̀ ayé ìdádìkà tó bọ́ ọ wá sí ilé ẹ́sídẹ́ǹtì bá fún ọ yẹn يتكلم بما كانوا به يشركون ويقول لهم اثبتوا على شرككم evidence yẹn olówó akọfún ẹgbẹ́ ẹmọ wọlé orúkún tẹ wá pẹ̀lú ọlọ́run ọba ẹ ẹkọ tí yìí ẹdúró lórí ẹ tó tún ọba kàmálẹ wàtẹ̀lí wà náà ṣẹ́kùkù هي التي لا يجب أن continue فإنما أنتم عليه هو الحق evidence yẹn ló wá ń fún wọn lọ́kọ̀ balẹ̀ ètò orí òdodo lẹ́wà wọ́n máa dá àkókò rọ́sọ̀lù ilé yorùbá pé nítawọn òṣìṣẹ́ náà bá lẹ́pẹ̀ yìí sí àti ní orí ẹ̀mọ́dà wọn ló fàhádàríkà sultan mọ̀ṣù lónìí ìdáhù ǹjẹ́ agbára yẹn evidence yẹn ó ń bẹ lọ́dọ̀ wọn nìyí hatta yujiba lahu shiddata tamassuki bi shirk tó ṣe pé òun yóò wá ẹ̀ǹtẹ́ fún wa dídì má ìwà orogún pẹ̀lú ọlọ́mọba tí wọ́n dì má àmúgbára nínú àgbéyà àdéwọ́tì ẹ̀ ní àwọn evidence tó ní í ṣe pẹ̀lú làákàyè wọ́tàmọ̀ ẹ̀yà àbí tó ní í ṣe pẹ̀lú inú tíra wọ̀lùkútùrì samawiya àbáwọn tíra fún sọ̀kàrẹ̀ láti sọ́nà ń bẹ fún wọn wọ̀lùkútùrì tíra àbí àwọn òjíṣẹ́ alákanlé wọ́sá àdáàtì àná àti àwọn tí wọ́n jẹ́ àwọn olóyè àwọn èèyàn hot náà aṣọ́jà náà yìí àzáríkà وحذروا من سلوك طرق الموصلة إليه وحكموا فساد عقل ودين من استقبل فشفاء ونجد في problem شدنس يواسي كانت في problem ما قالوا لجين قالوا لجين فشرك هؤلاء بغير حجة ولا برهان وإنما هو أهواء النفوس ونزغات الشيطان شقة رمان ذات البعد ومن يورغ طبعا ويورغ بالولم وضع تستبدل تكفو ìfẹ́nu lásán ni bákan náà àwọn èrò jẹ́ ṣẹ̀tọ́ọ̀mù lásán ni ṣẹ̀tọ́ọ̀mù nǹkan mi ń ṣe àwọn ẹ̀dọ́ ọkùnrin. sanwó yàtọ̀ àkàyè àti ọ̀rọ̀ àpá àti àkà fún wa gbogbo ẹ̀ tọ́ka sí ìfẹ́kámẹ́gbà kan jẹ́ a lè máa yí nínú ọlá kámẹ́gbà kan jẹ́ pẹ̀lẹ́ ọlápá yí nínú rẹ̀ yìí kò ń ṣe nínú ẹ̀ṣẹ́ wa kò ń ṣe tó torí pé àti lọ́wọ́ ọba ló jẹ́ kọ́lá wá mẹ́ ẹni tí ọ̀dẹ̀ yí nínú ọlá kò ń ṣe kó ṣe ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa sin àríjìkì rẹ̀ lóṣù bẹ́ẹ̀ ni àlàáfíà tó jẹ́ etí ọlọ́run ọba ni a máa sin fún àwọn èèyàn lóṣù kò ṣe pé pé mo ń sin lọ́run ọba lóṣù kí n lálàáfíà tí ìbá sin lọ́run ọba máa ń rìn ní lálàáfíà bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí pé gbogbo ẹni tí ò lálàáfíà ló jẹ́kọ̀ọ́ ọlọ́run ọba kò ń ṣe pé gbogbo ẹni tí ò lálàáfíà òun lọ̀tọ̀ ọlọ́run ọba ẹlòmí lè má lálàáfíà kó mọ̀ ṣàárẹ̀ ṣùgbọ́n kò ń ṣẹ̀tọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lára àwọn àwùjọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa fi àdánwò kan àwọn èèyàn a máa fi àdánwò kan àwọn èèyàn sọ ẹni tọ́lọ́ bá fi àdánwò kan tá a bá wo ìṣesí rẹ̀ tá a rí wípé ìṣesí rẹ̀ jìnnà sí ìpínlẹ̀ ọba a níbi punishment ilé ìgbé fún ṣùgbọ́n tọ́lọ́ bá fi àdánwò kan tá a wo ìṣesí rẹ̀ tá a rí wípé ẹni tó dúró ti àṣẹ ọlọ́run ọba ni àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi eléyìí ṣe àgbéga fún láyé yìí tàbí ọlọ́run ọba fẹ́ fi èkìrìsì ipò rẹ̀ níwájú ọlọ́run ọba ni. àdéhùn náà lọ́lọ́run ọba fi kàn méjèèjì ṣùgbọ́n eléyìí ìyá ni fún nítorí àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe eléyìí ní òun kò ń ṣe ìyá ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi dánwò láti lè fi gbé ipò rẹ̀ ga. sọ̀rọ̀ jẹ́ pé àyà ta ọlọ́run ọba subhanahu wa ta'ala قل ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشير صابرين àwọn tó jẹ́ ìjọba ọba àwọn náà pàṣẹ àwọn kan ààrẹ náà ẹlòmí yóò lùzù èmù ẹlòmí ó ṣe bímẹ́sì tí ó lùzù ní òní kò ṣe ní ọlọ́wọ́ ọba náà àbáwò tọ́lọ́ ọba kàn án nìyẹn ọba ṣe ń sọ́ọ̀bì rí ọlọ́run fún àwọn tó bá lè ṣe sí fún ọ ní ròdù yìí ṣùgbọ́n ìgbà táwọn fi ojú pọ́nísímẹ́ǹtì wo ìtọ́lọ̀ ń bá ṣe oníta bá fún wẹ ìtọ́lọ̀ ń ṣe fún taari pé ẹni tí ò dúró déédéé ni taari pé ọ̀tọ̀ ọlọ́run ọba ni a sọ pé eléyìí pọ́nísímẹ́ǹtì látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ní tó dúró déédéé àpò àdúgbò dúró déédéé àwa ni mo ní nínú àdánwò kan bóyá nǹkan lè fún jíjẹ mímú lé fún àbóṣàárẹ̀ ni àbọ́mọ́ fún fún ni àbẹ́yàn kú fún ní àgbóhùn tú sí pé kí ọlọ́run ọba fi dán wò láti lè jẹ́ kí ipò rẹ̀ kó ga láti jẹ́ pé kí ipò rẹ̀ kó ga torí ẹ̀ ìta àmọ́ bí mẹ́ni ọlọ́run òun ni dúdú déédéé ó ṣe bẹ́yàn dé lówó sí bẹ́ẹ̀ ni kò ń ṣe bẹ́yàn ṣe sàárẹ̀ kò ń ṣe bẹ́yàn ṣe bímọ sí kò ń ṣe pé torí pé kò lọ́mọ láyé kò ń ṣe bó ṣe kó dúkìá jọ sí kò ń ṣe bí òṣèlú kó dúkìá kó jọ sí a ń fi yẹn mẹ́ni ọlọ́run ààrẹ tí fi mọ ọ̀tọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n ta fi mọ ẹni ọlọ́run ọba òun náà ní bó lè ṣe fi ó délé ìta fi mọ ọ̀tọ̀ ọlọ́run ọba bó ni ó ṣe jìnà sí òfin ọlọ́run ọba ó tún kú gidigidi láti mọ̀ bó ṣe jìnà sófin ọlọ́run ọba ìgbà wọn ń pa lẹ́yìn ìgbà owó lórí kó jọ yìí àárí owó yọ náà bá fi ṣàdánwò fún láti lè fi yẹyẹ rẹ̀ jù náà ni sọ́dà tó lè mú ara nínú àwọn ètò ìṣe ìyẹ́fún bí máa tó náà nítorí tó lè yà láì mú orí pẹ̀lú sọ́nà ọba ṣe òun ọlọ́run bá fi ní kí nǹkan ẹ̀ tó máa pọ̀ sí torí pé a wò ó àríkó kò tó lóore àríkó owó ẹ̀ nínú sọ́nà ọba ṣe léwọ̀ yìí àríkè tí ọlọ́mọ bá ṣe lọ́rùn yàn ó gbé ojú sílẹ̀ bóò láti wá sí owó tó ní bóò láti san ọ dúkìá tó kójọ bóò láti fi réèkì ẹ̀sì ẹni tí ọlọ́mọ bá gbàdúrà rẹ̀ ní ti gbígbàdúrà rárá àmì ẹni tí ọlọ́wọ́ bá ń fi dúkìá tó fún yẹn láti lè fi ṣe àlékún ìyà fún yìí inú yóò mọ̀ sí pẹ̀lú ẹ̀ inú yóò mọ̀ sí fún bá ń kan ikú lọ́wọ́ inú ilé wọn tó kún lálàáfíà bẹ́ẹ̀ ni ọlọ́run bá subhanahu wa ta'ala ó fẹ́ fi kí níyẹn ni ó fẹ́ fi jẹ́ yíyá rẹ̀ sọ́lọ́run bá subhanahu wa ta'ala ó lé kí ilé ìtì oyé wa ọlọ́run bá sọ̀rọ̀ ń pa àwọn èèyàn ó ní hapa ìgbàgbọ́ ìlú ìmọ̀ ohun tí àkàtúbá ń bá kẹ́kẹ́ فإذا هم يسون ọlọ́run ní tí wọ́n bá kú pẹ̀lú tá a kó fún ọlọ́rọ̀ inú wọn ti dùn wọ́n ti gbàgbé jẹ́ afáfúnà ìgbà kẹtàn àwọn ọlọ́run ọdún bá wọn lójijì fa ìgbà ọmọ ìṣó wọn wá pàpẹ́ ìdààmú bá wọn ìdààmú bá wọn so má fi owó ọrọ̀ téèyàn kan kó jọ sọ́ọ̀tì rèéjì ẹ̀ má fi sọ pé ní ọlọ́run má fi sọ pé kò ń ṣe ní ọlọ́run. èèyàn dẹ̀ ń jìyà ó tálíkà ó wà nínú ìlera àdánwò ó ń dánura wọ́n sọ pé kò ń ṣe ẹni ọlọ́run mọ́dẹ̀tì yẹ pé lẹ́ni ọlọ́run dúdúó déédé rẹ̀ ìdúó déédé rẹ̀ ó lásán mọ̀ṣẹ́ ni ọlọ́run ní àbí kò ṣe ni tí ń dúró gbogbo ohun tí ọlọ́run ọba ń fún ìlú kékeré ní ìtọ́nà ọba kò sí àwọn orí ayé tó kójọ yìí mọ́tò ló rà jọ yìí ilé ló kọjọ yìí àwa wo ẹni arípẹ́ni tó tó délé ẹ̀kọ́ ẹ̀sìn ní ká sọ pé kí ẹni yìí kékeré lélẹ̀ nínú tí ọlọ́mọ bá fi bí ẹ̀ka lẹ̀ fún ní àlùjànnà ṣùgbọ́n bàbá wo ẹni ẹ̀ta arípẹ́ni tí ò dúró déédéé ni à ń ọlọ́mọ bá ṣe é fún un nítorí kó lè máa mú rárá nínú ìlànà tó ń pọ̀ yìí tí ìyá rẹ̀ lè bá a pọ̀ tó bá ti jọ gbèsè àgbéyà àti kó tẹ̀ lè bá a jìyà kó tó kúrò láyé jù. gẹ́gẹ́ bí ti ọlọ́run wa subhanahu wa ta'ala sọ hatta ìdá fọ́jọ́ bí máa ń àkàtúnáwó pàtẹ́sẹ̀ fàìdá òkùnkùn ènìyàn mọ̀ sí pẹ̀lú táfúwọ́ حتى إذا قدموا أخذناهم بكتة أو لما بقضاهم الوجه فإذا هم يسرون فهو قام يعني من تنوشي من سليم تجن كتي أخبتك كجنتي يدي كما ما بي مما هو تشريكي ولما الله سبحانه وتعالى سيكي tí a bá fi lè fi ìnira tá a bá fi mú ọdún yìí ìgbà ẹni yóò rántí ọlọ́run ọba ìgbà ẹni yóò rántí ọlọ́run ọba kájọ ni tí ó máa rántí ọlọ́run ọba ní gbogbo kọ̀ǹdíṣọ̀n tí a bá wá ilé ìjọ ìkàtí pàtàkì tá a bá ìnira púpọ̀ ni o òun náà làánà kéde tàbá lọ bẹ́ẹ̀ ní ìdẹ̀kùn kámọ̀ fún náà ni a máa rántí ìdẹ̀kùn tọ́lọ́wọ́ bá ti fún wa ká máa fi rántí ọlọ́wọ́ bá pẹ̀lú pé ká máa fi náà bó ṣe ká fi náà pẹ̀lú pé ká máa ṣàánú aláìní ẹlòmíì tó bá lówó lọ́wọ́ àbóníọ́lá àwòrán tó ní máa ṣe كنت لما سيرين الله سبحانه وتعالى هو لسك مليرة òun ló sàpọ́nlé rẹ òun ṣe mímọ ṣe rẹ òun ti pẹ́pẹ́ ní làákà ìṣe ẹ pé ìlàákà àwọn yòókù rẹ ẹlòmíì ọ̀nà sáńdé ní òun ló fà tó fi jẹ́ pé àádọ́gbẹ́lò mi nínú àwọn òbí wa ní tẹ bá gbẹ́kẹ̀ ìgò kóòtù lé lọ ẹni kó kan ó ó lè má lè kọ́ ṣùgbọ́n ọlọ́run wa sùn hàn án wọ́n tààlà ó ní kó máa ṣe bísíǹsì All lè kan sí mílíọ̀nù mílíọ̀nù bẹ́ẹ̀ lẹ́ni tó lọ ṣe àkáǹtì ní yunifásitì kò ní owó yẹn kà pẹ̀lú gbogbo ọpọlọ ẹlòmíà ló ń ṣe business administration ló ń ṣe pẹ̀lú gbogbo tó ṣe ìyẹn yìí ó ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri tó ló wá ṣe pẹ̀lú gbogbo pálí. ó ní ẹ̀fọ́ ń kọ́ mi ó ní ẹgbẹ́ bó ti àwọn tán láwọn ti gbogbo àwọn àkáǹtì bísẹ́sì nípẹ̀sẹ̀ mélòó ni wọ́n lórí kọ́ńtì tòṣe tó gẹ̀gẹ́ fún rẹ̀ lónìí lórí darí ẹ̀ ó ń bá wọn òṣìṣẹ́ káàkiri ẹni tó ní ilé iṣẹ́ yẹn ní ìyẹn lè mọ́tò sáré tó ó lè mọ́ ọmọ gbogbo nǹkan tó ń tó mọ̀ ẹ́ tí wọ́n bá wọ́n subhanahu wa ta'ala ní bísínẹ́sì ẹni tó lè ń bá ṣiṣẹ́ yìí tó ní gbogbo parí lọ́pọ̀ ní ọba òfin mò ń dábí odò omi yìí yóò wá ṣe kò ní í ṣe yóò ṣe kò ní í ṣe ó túmọ̀ sí pé kí ní ìyìn kò kí ń ṣe mímọ̀ ṣe wa kò ń ṣe ọpọlọ wa ọlọ́run ọba subhanahu wa ta'ala ló ṣe é fún wa àwa gbọ́dọ̀ rántí ọlọ́run ọba rántí tó pa wá láṣẹ nígbà tá a bá yí nínú orí rẹ̀ yìí من نبوة محمد صلى الله عليه وسلم كيف تتعرف إلى الله في شدة في الرخاء يعرفك في شدة ما رأتي ولا مضى كنك بعد يوم ما رأتي ولا مضى nígbà tí nǹkan bá gbé ojú ẹ ọ̀nà wo lọ́sùn láti ọlọ́run wà pé lẹ́yìn kò ṣe bí máa ṣe èdè kò ṣe bí máa ṣe èdè kò ṣe bọ́pọ̀ lọ́wọ́ ní pé kí wọ́n pọ̀ lọ́wọ́ yóò kú lọ́wọ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ló ṣàpálẹ̀ mi máa máa rán sí ọlọ́mọba pẹ̀lú tó máa máa ṣùgbọ́n mi ní fi ojú afárá àwẹ̀ máa máa gbà á àwọn ọ̀rọ̀ yẹ á tó bá yẹ kí ń lọ tí bá ti lọ tẹ́lẹ̀ máa lọ àwọn ìtọ́lẹ̀ àrùn máa máa ṣe owó mi máa yọ mo rántí ọlọ́mọba nìyẹn ṣùgbọ́n nígbà tó bá ti kọ́ àwọn nǹkan tó yẹ kí n ṣe èmi tó yẹ kí n kí mo gbé jù sílẹ̀ mo ní adé pati kan níbi kan mo ní kí n kan níbi kan mo ní kọ́ńtẹ́ẹ̀lì kan níbi bẹ́ẹ̀ ni èrò mi kí o mo gbé jù sílẹ̀ gbàtọ́ owó tó yẹ kí n yọ mi yọ owó tí màá fi yọ gbàtà fún àwọn aláìní táwọn tó lẹ́kọ̀ọ́ sí ó fi gbọ́sọ̀ àwọn oníbọ́ọ̀lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀rọ ẹ̀dá táwọn èèyàn ṣe máa kó mílíọ̀nù kalẹ̀ láti promote àwọn eléré àyànṣe ọlọ́mọba nìyẹn àárọ̀ ìlọ́lọ́ọ̀dì ìfọ̀ká tọ́nà bá fún ẹ tó tẹ̀lẹ̀ fún ẹ mọ́ ọlọ́mọba àgbẹ̀kọ̀ ìṣèlú náà sì rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ìṣèlú ọ̀rùn fún ẹ yàrá fi ṣìkà tí nǹkan bá dúpọ̀ lé ọlọ́wọ́n bá rántí rẹ̀ náà torí pé kọ̀ǹtíṣàn ọlọ́wọ́n bá máa gbé wa máa gbé lọ náà torí ẹ̀rẹ́ ló ní wa ní àwọn alágbájá bàtó lówó àwọn yìí náà ti lówó rí tó bá yẹ kí ṣe fún ọlọ́wọ́n máa ń tà tó ní owó yẹn tọ́lọ́ bá gbé àmọ́ wò pé kó náà ní wá ọlọ́wọ́n bó náà torí kò náà mọ ọlọ́wọ́n bá ń pàtí olówó ọlá tó sọ fún wa àìlówó òtúnà ti kọ́kọ́ ọlọ́wọ́n bá lè àìrí nǹkan gbégbé nílé ayé òtúnà ti pé ọ̀kọ́ ọlọ́wọ́n bá lè àìbímọ aláyé òtúnà ti pé ọ̀kọ́ ọlọ́wọ́n bá lẹ́ni tí ò bímọ bẹ́ẹ̀ ni kí ẹ̀mọ arábìnrin òun rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò túnmọ̀ sí kọ́kọ́ ọlọ́wọ́n bá ní o ọlọ́wọ́n bá ti àwọn ọmọ owó ta á lá àmọ́ tìtúní kejì báwọn ènìyàn àtìlíkejì àbídáhùn rẹ̀ owó tó pọ̀ ọ̀rọ̀ ọmọ gbogbo ẹ̀rọ ìdákejì wíwò ní dídánwò pé kí ni ó lè ba àmùràrà nínú ẹ̀ tó dàbí yá rẹ̀ ó lè pọ̀ sí. ṣùgbọ́n tó máa bá sọ́nù pé fún ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ tó dúró déédéé tó ń bá tún ná tójú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ládàá rẹ̀ ó ti pọ̀ sí. bẹ́ẹ̀ ni ọjọ́ kéjì ìjọba ti ṣàdánwò fún tí nǹkan nira fún tí nǹkan lé fún tó lè dúpẹ́ fọlọ́wọ́n bá tó ń ké fọlọ́wọ́n bá yóò tún máa ṣe kí ni yóò tún máa gbalada wájú ọlọ́wọ́n bá náà ni. olóbi jẹ́ pé àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam ó ní nǹkan ìmọ̀ ní ọ̀rọ̀ mùsùlùmí kò sí fún ẹ̀sẹ̀ tàbí fún mùsùlùmí kí ni ìmọ̀ náà òun náà ní wípé ìlàfàbàkùn fọ̀rọ̀ kídẹ́kùn bá bá ṣàkàrà yóò dúpẹ́ fọlọ́mọba yóò dúpẹ́ fọlọ́mọba yóò náwó yẹ sí ìdílé tó náà sí ìdẹ̀kùn yẹn yóò máa lò yóò dúpẹ́ rẹ̀ àkàrà káyìlá yóò dàgbé fún wà ní afọ̀bákù dọ̀rọ̀ tó bá ṣe pé ìnira náà ló ń sọ́ba ṣe sùúrù àkàrà làwọn káyìlá yẹn ló ti jẹ́ kí fún sọkúrú ní abúlé gbogbo ọ̀rọ̀ mùsùlùmí ní àìsí abẹ́lẹ́ ọmọ subhanahu wa ta'ala ó kàwá fún àwọn ẹrú rẹ̀ tí wọ́n tù ó dédé tí wọ́n máa ṣe ìjọsìn fún tí wọ́n máa ń bá bẹ̀ fún ó kàwá fún àwọn ẹrú ẹ̀ tó ṣe wípé yóò máa jìnà sí ìwọ̀ ogun pẹ̀lú rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته